a kí gbogbo wa wípé ẹ káàbọ̀ sórí ètò wa o gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátápátá ní lóko àti lẹ́yìn odi ní orígun mẹ́rin àgbáyé gbogbo apátápátá ni a kí wípé ẹ káàbọ̀ sí orí ètò wa ní orí ìkànnì wa náà níbí ni bí ẹ bá ṣe darapọ̀ mọ́ ẹ bá wa pín ètò wa ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ ó dojú ẹ̀ báyìí o àwọn ajínigbé ti ya wọ ilé ìjọsìn o wọ́n ya wọ ilé ìjọsìn ní ìpínlẹ̀ kwara ló ti ṣẹlẹ̀ o a máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa ń láàárọ̀ nínú àwọn ajínigbé ni o wọ́n ti ya wọ ilé ìjọsìn ní ìpínlẹ̀ kwara tí wọ́n sì jí èèyàn méjì gbé lọ o wọ́n jí àlùfáà ìjọ pẹ̀lú èèyàn méjì ni wọ́n jí gbé lọ yẹn ní pásítọ̀ ìjọ ní ìpínlẹ̀ kwara ní ìlú ọ̀la ní ìjọba ìbílẹ̀ isin. ẹni tẹ́ ẹ bá mọ gbogbo agbègbè yẹn ibẹ̀ lọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o hmm. à ń sọ fún wa wípé kò síbì kan nílẹ̀ Yorùbá tí àwọn kinní wọ̀nyí tí wọn ò sí gbogbo abúlé gbogbo ìletò tó dárúkọ míì ẹ máa bèrè pé à ṣé orúkọ yìí ilẹ̀ Yorùbá náà ni bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ni ẹni tẹ́ bá jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ẹ mọ ìlú tí wọ́n ń pè ní ìlú Ọ̀là ní ìjọba ìbílẹ̀ ìsìn ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ hey kílẹ̀ ìmọ̀lẹ́ màmá ṣàánú fún wa a ò mà ní dààmú a ò ní bọ́ sọ́wọ́ o a ò mà ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé àwọn agbénipa wọ̀nyí a máa ń pọ̀rọ̀ yìí lówó òun láàárọ̀ nínú o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ imú ẹlẹ́dẹ̀ wọn mà ti wọgbà hey kò sí ojúmọ́ kan tí wọn ò kì í ṣọṣẹ́ o kò sí ojúmọ́ kan tí wọn kì í jíyàn gbé o ìdí tá a fi ń sọ fún wa ní wípé nàìjíríà ti tán hmm. àwọn iléeṣẹ́ ọmọ ogun àbí iléeṣẹ́ agbófinró púpọ̀ wọn náà ni wọ́n ti darapọ̀ mọ́ iṣẹ́ ajínigbé púpọ̀ wọn ni wọ́n ń ká oríṣiríṣi àwọn eh, ohun ohun ìjà olóró mọ́ lọ́wọ́ tó yẹ pé àwọn náà ni wọ́n lọ ń kó fún àwọn agbésùmọ̀mí nítorí owó ẹ nígbà tí ìjọba ò bá sanwó oṣù fún wọn tó jẹ́ wípé gbogbo owó tó yẹ kó fi sanwó oṣù fáwọn ìjọba ẹ àpò ara wọn ni wọ́n ń kó sí àpò ara wọn ni wọ́n ń kó sí àwọn sì ń sọ fún yín pé kẹ́ lọ fọkàn balẹ̀ àwọn máa takùn insecurity òun nìyẹn ilé òṣè ń sùn sí ọ̀dẹ̀ òṣè ń dúró sí oko òṣè ń lọ ọjà òṣè ń lọ ilé ìjọsìn gan kò ti ṣe ń lọ mọ́ báyìí àwọn ajínigbé ya wọ ilé ìgbé àlùfáà ìjọ wọ́n jí èèyàn méjì gbé lọ ní ìpínlẹ̀ Kwara wọ́n ti ya bo ilé ìjọsìn àti ilé àlùfáà gbogbo ẹ̀ ni wọ́n ti ya wọ̀ báyìí bóyá nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ nínú nínú ilé ìjọsìn o àwọn ará ìjọ wa níyà ẹ jẹ́ ká sáré sá lọ sí mission o ẹ jẹ́ ká sáré sá lọ sí ilé àlùfáà wa o ilé àlùfáà gan ò ṣe ń sá lọ báyìí wọ́n jí àlùfáà ìjọ wọ́n tún jí èèyàn méjì gbé lọ ṣé ẹ rí kan tó ń ṣẹlẹ̀ hmm. ẹ máa gbọ́ o àwọn ajínigbé tún ti ń ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kwara o bí wọ́n ṣe ya wọ inú ilé tí wọ́n sì jí èèyàn méjì gbé lọ ní ìlú ọ̀là ní ìjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ kwara ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìpínlẹ̀ kwara oníwàásù ìjọ ekua ṣọ́ọ̀ṣì ilé ìjọsìn yẹn ló ń jẹ́ ekua ekua oní bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ kwara ló ti ṣẹlẹ̀ oníwàásù ìjọ ekua kínní ti ìlú ọ̀là ẹni ọ̀wọ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ S.O. Adéwùmí àti onímọ̀ ẹ̀rọ Adéníyì ni àwọn ajínigbé náà jí gbé lọ nínú ilé. Ọ̀kan lára àwọn ará ìlú náà tó bá oníwèé ìròyìn sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Yusuf Adékúnlé ṣàlàyé pé nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ alẹ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé aago mẹ́jọ àbọ̀ ṣé ilẹ̀ ti wá ṣojú ni aago mẹ́jọ àbọ̀ àtọ̀sán àtalẹ́ àtòru ni àwọn ajínigbé wọ̀nyí ni wọ́n ń ṣọṣẹ́ ìdí tá a fi ń sọ nìyẹn bẹ́ẹ̀ bá sì ń sọ bá ìjọba nàìjíríà àní kẹ́ ẹ wá nǹkan ṣe sí ètò ààbò ètò ààbò ilé tó ti lágbára ju o hmm, a máa ń pọ̀rọ̀ ilówó ó máa láàárọ̀ nínú káwọn èèyàn jòkó sínú ilé báyìí kó má lè sùn kó má lè wo kò sóúnjẹ nínú ẹ má gbàgbé o ẹni ẹlẹ́ni báyìí bóyá wọn ò tí jẹun látàná wọn ti jí wọn gbé lọ báyìí ẹ máa gbọ́ o ó ṣàlàyé pé ilé àlùfáà ìjọ ekua náà àwọn ajínigbé kọ́kọ́ lọ ká mọ́ ilé tí wọ́n sì jí àwọn èèyàn tó wà ń bẹ̀ lọ ó ní nígbà tí wọ́n ń lọ ni wọ́n ń béèrè lọ́wọ́ àlùfáà náà pé ta ló ni ọkọ̀ tó wà ní ìta níbi tí àyè gbà wọ́n dé ẹ eh, eh, eh, bàbá mi ẹ ṣe gan ni bàbá wa Adéyẹmí sórí ìmàdé Samuel ẹ káàbọ̀ sórí ètò wa wọ́n ní they have kí wọ́n Yorùbá warriors this morning his name is Jagun hmm, ìròyìn yẹn náà wà ń bí bẹ́ẹ̀ ni ní dìsẹ́mì ìpínlẹ̀ Kwara yẹn náà ni o Kwara yẹn ni o wọ́n ti pa Lara àwọn tí wọ́n jẹ́ warrior tí wọ́n jẹ́ ẹlẹ́ṣọ́ ààbò kélédìmọ̀rì kò ṣàánú fún wa ìyá àlùfáà kan ni wọ́n ti jí gbé lọ yìí àti òun àti èèyàn méjì nínú ilé yẹn ẹ máa gbọ́ o wọ́n nígbà tí wọ́n ń lọ wọ́n tún bèè lọ́wọ́ àlùfáà náà pé ta ló ni ọkọ̀ tó wà níta hmm, ni oníwàásù àlùfáà náà sì ṣàlàyé fún wọn wípé òun lòun ní ó sì lọ síbẹ̀ oníwàásù náà sì ní onímọ̀ ẹ̀rọ Adéyẹmí ìyẹn ni ìkejì ẹ̀ tí wọ́n jọ gbé àwọn méjèèjì ni wọ́n jọ wà ńbẹ̀ wọ́n pe arákùnrin onímọ̀ ẹ̀rọ hmm. àwọn ajínigbé sọ fún àlùfáà Adéyẹmí pé kí ó lọ kan ilẹ̀kùn Adéyẹmí kó sì máa bá àwọn sọ̀rọ̀ bíi pé òun nìkan lòun wà níbẹ̀ kí ó dárúkọ ara rẹ̀ pé òun fẹ́ rí i ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ẹ wo ọgbọ́n tí wọ́n lò ìyẹn ni ẹnìkejì tí wọ́n jí gbé yẹn o wọ́n ní kí àlùfáà kó lọ sílé ìkejì ẹ̀ yẹn kó máa bá a sọ̀rọ̀ bíi pé òun nìkan lòun wà ń bẹ̀ kò sẹ́lòmíì pẹ̀lú òun òun fẹ́ rí kó yọjú síta ṣe rí pé eléyìí báwo ti ti jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa báyìí o ní alẹ́ àbí nígbàkigbà tẹ́nìkan bá kọlẹ̀kùn yín òun fẹ́ rí yín ṣe rí pé ó ti ṣòro báyìí kéèyàn máa yọjú síta ṣe rí pé ewu ti leléyìí báyìí àwọn ajínigbé sọ fún àlùfáà àdéyẹmí pé kí ó lọ kan ilẹ̀kùn kó sì máa bá bá a sọ̀rọ̀ bíi pé òun nìkan lòun wà níbẹ̀ kí ó dárúkọ ara rẹ̀ pé òun fẹ́ rí i èyí ló mú kí onímọ̀ ẹ̀rọ Adéyẹmí ṣílẹ̀kùn fún wọn láì mọ̀ wípé àwọn ajínigbé tẹ̀lé láti jí àwọn méjèèjì gbé ni ó fi kún pé láti ìgbà náà ni àwọn ajínigbé náà ti gbé wọn lọ láì tí ì gbọ́ ohunkóhun nípa wọn wọn ò tí gbọ́ nǹkan kan nípa wọn báyìí ẹ ṣe gan ni wọ́n ní they are still saying they are still coming tomorrow on the first to come and kill more. ẹ gbà wá báyìí o ó ti wá dójú ẹ̀ báyìí o ṣé ẹ rí pé nǹkan tá a ti ń sọ láti ẹ̀yọ ọjọ́ yìí nìyẹn a ti ń pariwo ẹ̀ wípé nàìjíríà ti tọ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ yẹn òun ni bàbá mi ti wá sọ fún wa báyìí wípé wọ́n kọ lẹ́tà gẹ́gẹ́ bí eléyìí tó wà lọ́wọ́ mi tèmi náà rí wọ́n kọ lẹ́tà sí ilẹ̀ níbẹ̀ wípé kí wọ́n máa expect àwọn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ní eléyìí tó jẹ́ ọjọ́ ayẹyẹ àyájọ́ òmìnira orílẹ̀-èdè nàìjíríà ẹ má sì gbàgbé wípé ní ọjọ́ kìíní náà ni àwọn fearless october ni wọ́n ní wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn ní eagle square làbújá àti ní gbogbo ìpínlẹ̀ ní ilẹ̀ nàìjíríà ṣe ni pé òórùgbó ń bọ̀ gidi báyìí ni òórùgbó ń bọ̀ ni ìdí tá a fi ń sọ láti yọjọ́ yìí nìyẹn ẹ̀yin tẹ́ ń dagbádá sílẹ̀ tẹ́ ń dagbádá bolẹ̀ à ń sọ fún wa wípé ọmọ Yorùbá ẹ jí lójú oorun ọmọ Yorùbá òun nìyẹn wọ́n ti pa wọ́ríọ̀ kan báyìí ọ̀tọ̀ ní ìròyìn tàlùfáà àti àwọn tí wọ́n jí gbé lọ nílé ìjọsìn àti nínú ilé wọn yẹn o ọ̀tọ̀ tí ni ara àwọn wọ́ríọ̀ Yorùbá tí wọ́n ti jí gbé lọ ní dìsẹ́mì ìpínlẹ̀ Kwara yẹn náà ni tí wọ́n sì kọ̀wé sílẹ̀ wípé àwọn ń bọ̀ ní ọ̀la ọ̀la ilẹ̀ tó fẹ́ mọ̀ yí ọjọ́ ìṣẹ́gun ṣé ẹ ti rí gbà ní ìgbà tí bàbá Ìgbòho ṣàjáde tá à ń sọ fún wa ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ jẹ́ ká kóra wa jọ ẹ jẹ́ ká pèsè ètò ààbò gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ jẹ́ wà nínú ìlú yẹn ẹ dákẹ́ gbogbo ẹ̀yin aṣíwájú gbogbo ẹ̀yin olóyè ẹ̀yin baálẹ̀ tẹ́ ẹ̀ ń gbé ilẹ̀ fún wọn tẹ́ ẹ̀ ń sọ wípé kí wọ́n mú owó wá kí wọ́n gbowó wá kọ́ra fi wọ́n jẹ oyè ní ìlú Ìsẹ́yìn fọ́nrán yẹn gbogbo ọlá ti rí bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o ní ìgbà tá a eh, ní ká jèkùrú kó tọ́ nígbà ẹ̀yìn kan ti ń gbọ́wọ́ rẹ̀ sáwo a ní ká wá gbogbo ọ̀nà ká lé àwọn tó tẹ̀ ti wà ní ilẹ̀ yorùbá yìí tí wọ́n ń dá ogun sílẹ̀ tí wọ́n ń kó ẹran jẹ oko tí wọ́n ń pa àwọn ènìyàn ibẹ̀ lẹ́yìn kan sọ wípé ẹ ẹ kí ni kẹ́ lọ rè gbówó wá ká fi yín jẹ sẹ́ríkì ṣé ẹ rójú ayé lóde ẹ̀yin ẹ ti rí fọ́nrán yẹn ní orí ìkànnì yìí bó ṣe wà lórí youtube wa ó wà lórí facebook wa níbi tí wọ́n ti sọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ nìyẹn ìdí tá a fi ń sọ fún wa ni wípé ṣẹ́rí bó ṣe ń lọ yìí e, àwọn ilé ìfẹ́ wa gba ilẹ̀ ni àwọn ilé ìfẹ́ wa gba ilẹ̀ ni Yorùbá jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká jí lójú oorun wa àti e, kò falẹ̀ ifá ti ń ṣe o ṣe é gbọ́ ọ̀tọ̀ nìròyìn tá a ṣe ń kà nísìnyí ìròyìn míì èmi náà ti gbọ́ ìròyìn ẹ láàárọ̀ yìí mo tó bá di ọ̀lẹ́ àmọ́ wá fi wá ṣètò ni wípé wọ́n ti pààyàn o wọ́n ti pa ọ̀kan lára àwọn wọ́ríọ̀ nípínlẹ̀ Kwara jagun bẹ́ẹ̀ ni orúkọ arákùnrin ló ń jẹ́ jagun ṣe ti wá rí bẹ́ẹ̀ yẹn àwọn tó pa jagun yẹn bóyá àwọn náà ló ti gbé àlùfáà lọ àwọn náà ló yà sí ilé ìjọsìn tí wọ́n gbé àlùfáà torí pé ọjọ́ kan náà ló ṣẹlẹ̀ ṣe rí kan tá à ń sọ wípé ìjọba Nàìjíríà wọn ò rẹ́dì láti dáàbò bo ará ìlú wọn ò rẹ́dì láti pèsè ètò ààbò nítorí pé àwọn fúnra rárá wọn ni agbátẹrù àwọn agbésùmọ̀mí ẹgbọ́n nǹkan tí minister of defence sọ ní ìpínlẹ̀ Nasarawa ìpínlẹ̀ Borno lọ́hùn àti ti Zaria Zamfara gbogbo wọn pátá ni wọ́n jọ lọ́wọ́ nínú ẹ̀ ẹgbọ́n kan tí Matawa ní sọ ṣé irú ẹnìyẹn tó yẹ kó fi jẹ minister of defence nìyẹn state defence ẹni tó bá Buhari ṣèjọba tó yẹ pé nígbà tí òun àti Buhari jọ wà ń bẹ̀ tóun náà jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Sanfara inú ilé ẹ̀ báyìí ni wọ́n ló kó àwọn bandi sí ó kó àwọn bandit sínú ilé irú ẹnìyẹn ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wàá fi jẹ́ Minister of Defence ṣe rí i pé àyà túbọ̀ gbá nìyẹn ní kété tí bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu débẹ̀ vehicle van van àwọn ọkọ̀ tí kì í lẹ́yìn yẹn òun ló kúrà fún àwọn agbésùmọ̀mí tuntun tó ní tẹ́lẹ̀dà ìgbà tí gómìnà Lawan Daudu eléyìí tó jẹ́ gómìnà present governor ní sanfara báyìí ló ṣe wá ń wọ̀ díẹ̀ síta ẹ gbọ́ nǹkan tí gómìnà yìí wá ń sọ ó ní ó ṣe jẹ́ òun nìkan ni wọ́n dárúkọ ó ní gómìnà Sokoto ńkọ́ ó ní gómìnà Kaduna ńkọ́ ó ní ṣe bí àwọn jọ wà ní ìjòkó ni ní gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ táwọn jọ negotiate pẹ̀lú àwọn bandit ṣé ẹ ti wá rí a ń sọ láti yọjọ́ yìí wípé kí àwọn governors wa ní ilẹ̀ Yorùbá kí wọ́n wá àkànṣe sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n dákẹ́ olúkálukú wọn ń lọ sí òde patí oníkálukú wọn wọn làwọn ń sẹlibrétì oníkálukú wọn wọn làwọn ṣe coastal road ṣé tó bá ti pa gbogbo ará ìlú tán àwọn òwò ló fẹ́ wá gba coastal road olè tẹ́lẹ̀ ń ṣe kiri kọ́sítàrò tó yẹ kó owó lẹ́yìn fi kó jẹ tó bá ti pa gbogbo ará ìlú tán ṣé ẹ̀yin nìkan lẹ fẹ́ máa dá kó ọkọ̀ sórí coastal road tẹ́ ń ṣe ni ṣèyí mákindé òun náà ló ṣe kọ́rídọ̀ kọ́rídọ̀ tí wọ́n ń ṣe tó yẹ kó ṣe náà fi ń para ìlú lẹ́kún adẹ̀ ń sọ̀rọ̀ yìí láti yọjọ́ yìí ẹ̀jẹ̀ dákẹ́ nítorí pé àwọn ọmọ tí yín ò sí nínú ìlú yẹn àwọn ọmọ tí yín wà lókè òkun ẹ̀jẹ̀ mọ́mọ́ ẹ̀ ń hùwà ìkà ẹ má gbàgbé wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀san ń bọ̀ wá ké lórí oníkálukú yín tọmọtọmọ tó pé báwo nìyá ṣe wà nínú ìlú tó ní ní ìfọ̀kànbalẹ̀ àwọn èèyàn òró ń jẹjẹ kò ti ṣètò ààbò o ò lè lọ sóko o ò lè lọ ọjà ọmọ iléèwé gan kò lè lọ sí iléèwé ṣé ẹ mọyì ọmọ iléèwé tó ti jí gbé ni ẹ mọyì àwọn àgùnbánirọ̀ tó ti jí gbé ẹ lọ sí ìpínlẹ̀ ìpínlẹ̀ Ondo lọ́nà Ifọ̀n lọ́hùn wọ́n ń jí àwọn èèyàn ń gbé lójoojúmọ́ ni agbogbo àwọn àgùnbánirọ̀ tí wọ́n pín sí gbogbo ibẹ̀ yẹn ìdajì wọn ni wọ́n ti fẹ́ẹ̀ jí gbé tán kí ló dé kí ló dé tẹ́ ẹ̀ ń wùwà ìkà kì í sì ṣe wípé owó àti pèsè àwọn kan yẹn ò sí nínú ìlú yẹn ẹ̀jẹ̀ ń kó sọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn pẹ́ńsọ́níà ẹ ò sanwó fún wọn ìpínlẹ̀ Ondo nìyẹn ẹ̀ ń pariwo ayédatiwa ayédatiwa ayédatiwa gbogbo owó pẹ́ńsọ́níà ó jòkó tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin àpọ̀dà ẹ ti wá ń tò tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ ń ṣe ayédatiwa ó datiwa lẹ́ni tó fojoojúmọ́ ń kó owó yín jẹ tó yẹ kí gbogbo àwọn ọmọ wọn ti fi sípò òun la fi ń sọ fún wa wípé dídí ìbò kì í ṣe ọ̀nà àbáyọ ẹ túbọ̀ ń dákún wàhálà ni bó ti jẹ́ wípé àwọn kan sọ wípé wọ́n dìbò wọn dìbò wọn ni wọ́n á fira wọn síbẹ̀ ó ṣẹlẹ̀ ní ìyẹn kò ṣẹlẹ̀ nípínlẹ̀ Edo ni òun la fi ń sọ fún wa wípé ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbára kúrò lọ́wọ́ àwọn ìka ẹ̀dá wọ̀nyí àwọn ọ̀bàyéjẹ́ òun nìyẹn wọ́n ti pààyàn báyìí ṣé ẹ ti rí bẹ́yẹn ọlọ́pàá àtàwọn ọmọ ogun nàìjíríà wọ́n wà nínú ìlú o ṣùgbọ́n wọ́n máa ń sá fún wọn torí wọ́n jẹ́ ká mọ̀ wípé nǹkan tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ò sí lọ́wọ́ àwọn nígbà tó yẹ kí gbogbo ammunitions eléyìí tó yẹ kọ́kọ́ sí wọn lọ́wọ́ wọ́n ti lọ kó fún àwọn agbésùmọ̀mí òun la fi ń sọ fáwọn ọmọ yorùbá wípé ẹ jẹ́ ká jí lójú oorun wa kì í ṣe àsìkò àti máa di ìtẹ̀lé wà lẹ̀ yìí o kì í ṣe àsìkò àti máa sọ wípé mo jù ẹ́ lọ èmi ni mo ná mo ogun jù ẹ jẹ́ ká pawọ́pọ̀ ìwọ tó o ná ọmọ ogun méjì o ná ọmọ ogun ọgbọ̀n o ní ọmọ ogun bàtálíọ̀nù ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀ jọ lọ́wọ́ tí a wà yìí eh, action la nílò báyìí o hmm, action ká tètè yá gbé ìgbésẹ̀ ṣé rí ẹ mo máa ń sọ kinní kan ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ọmọ yorùbá ló wà lórí ipò ọmọ yorùbá ló jẹ́ president ọmọ yorùbá ló wà ní fcc òun ló wà lọ́mọ ogun òun ló wà ní custom how ọmọ yorùbá wà ní kọ́sítọ́ọ̀mù ṣùgbọ́n ṣé kwara àbí gbogbo àwọn tó ti ń pa àwọn èèyàn yìí kì í ṣe ilẹ̀ yorùbá àwọn ibi tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé yìí kì í ṣe ilẹ̀ yorùbá kírẹ́tà ò rí ipasẹ̀ wípé kátẹ̀ rí fìrífìrí ẹ̀ kátẹ̀ rí àpẹẹrẹ wípé ọmọ yorùbá ló wà tó ń rúrù lọ́wọ́ ṣé ẹ rí kí ni àǹfààní òun la fi ń sọ fún wa wípé gbogbo ẹ̀sàká máa jẹ ni nàìjíríà ti tán àwọn tẹ́ ẹ̀ ń wò yẹn they can't do anything wọn ò lè sọ̀rọ̀ kò sí action àwọn fúlàní wọn ti jẹ gàba lórí everybody kí ló dé olórí àwọn EFCC yìí olú olùkọ́yèdè ìgbà tó kọ́kọ́ débẹ̀ tó kí action mọ́lẹ̀ clay tó wá calm down báyìí ṣe bẹ́ẹ̀ rí wípé ọ̀rọ̀ Bob Risky ti wọ́ọ̀dì everybody wọn síta gbogbo wọn tó bá tó bá jẹ́ èèyàn gidi tẹ́lẹ̀ sọfà tó ti lè darapọ̀ mọ́ wọn wọ́n máa wọ́n máa wọ́n máa mú sáàárín wọn ni àárín kàbá àwọn yẹn kò lè sọ̀rọ̀ mọ́ báyìí bribe corruption ó ti ba inú ìlú yẹn jẹ́ ṣé ẹ ti rí ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí ẹgbẹ́ kan tí wọ́n sọ fún wa nísìnyí báyìí wọ́n ti pààyàn báyìí yàtọ̀ sáwọn tó jí gbé wọ́n ti pa ara àwọn wọ́ríọ̀sì ara àwọn warriors yorùbá nation ara àwọn nọ́nà ti padà nù báyìí o ní ìpínlẹ̀ kwara ẹ jẹ́ ká dìde o hmm. action la nílò báyìí o gbogbo warriors gbogbo àjìjàngbara gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ogun bàbí ẹ jọ kí lorúkọ arákùnrin yìí tọ́nà àwọn ọmọ ogun nígbà yẹn àwọn ọmọ ogun bàbí ọmọ ogun bàbí yìnyẹn báyẹn kó síta àsìkò tá a nílò ẹ̀ ní. ẹ má kàn ná ọmọ ogun bàbí sínú yàrá yín ẹ kó wọn síta wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́. bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe nìyẹn àwọn náà ló ń kó màálù sí wọn lọ́wọ́ àwọn adarí wa àwọn baálẹ̀ àwọn olóyè ṣé ẹ wá fẹ́ torí màálù tẹ kó sí wọn lọ́wọ́ báyìí ẹ dẹ̀ fẹ́ wá lajú kalẹ̀ kó máa pa ọmọ Yorùbá lọ lórí ilẹ̀ wa torí màálù tẹ ẹ rà sí wọn lọ́wọ́ yàtọ̀ sí owó góòdì gbogbo owó nǹkan àlùmọ́nì tẹ́ ń tà jẹ o èlówó èló ni màálù èló lẹ fẹ́ rí lórí màálù yẹn tẹ́ ẹ wá torí ẹ̀ ṣé ọmọ fẹ́ pa ọgbà ará ìlú tó ẹ wá fi màálù replace àwọn èèyàn ni àbí kí ló ń ṣẹlẹ̀ hmm. ẹ máa gbọ́ o wọ́n ní wọ́n fi kún pé látìgbà náà ni àwọn ajínigbé náà ti gbé wọn lọ láì tí ì gbọ́ nǹkan kan nípa wọn di bí a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò mọ whereas ibo ni wọ́n wà kí nìkan tó ṣẹlẹ̀ sí wọn. wọ́n ní títí di àkókò tí wọ́n bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ àwọn ajínigbé kò tí ì kàn sí mọ̀lẹ́bí àwọn ènìyàn tí wọ́n jí gbé tí ẹnikẹ́ni kò sì lè sọ pé nǹkan báyìí ni wọ́n ń fẹ́ wọn ò tí ì béèrè owó wọn ò tẹ̀ tí ì pè mọ̀lẹ́bí kankan wípé à àwọn ọmọ yín o ó yá ẹ lọ mú ten million wá àbí hundred million wọn ò tí ì gbọ́ ta ló mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn báyìí ìjọ ò la fẹ́ ṣe léyìí dá ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ nìyí àwọn ará ìlú ọ̀la kọminú lórí bí àwọn ajínigbé ṣe máa ń yọ àwọn lẹ́nu nínú ilé náà àti pé inú fu àyà fu òun ni àwọn ń gbé ilé àwọn ṣẹ́tìrí inú fu àyà fu ẹ̀dọ̀ fu kò sí fọ̀kànbalẹ̀ ní orí ilẹ̀ bàbá wa láì lọ ṣe àtìpó sí ìlú bòmí o ní orí ilẹ̀ wa o ṣe gbọ́ kan táwọn ará ìlú sọ wọ́n ní inú fu ẹ̀dọ̀ fu òun làwọn fi ń gbé inú ilé o ò lè sùn kó kó kó kó dijú méjì o ò lè sùn kó bu omi mu o ò lè lọ ọjà o ò lè lọ sóko kí ló dé ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí ni. Hey ọmọ yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa. suraj adeyemi àti fúnmiláyọ̀ adéòtí sọ pé ìbẹ̀rùbojo làwọn èèyàn ìlú ìlú ọ̀la ń gbé báyìí nítorí gbogbo ìgbà làwọn ajínigbé ń yọ àwọn lẹ́nu nínú ilé náà. wọ́n pàrọwà sí ìjọba ìpínlẹ̀ kwara láti ran àwọn èèyàn ìlú ọ̀la lọ́wọ́ wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n bá wọn wá gbogbo ọ̀nà àbáyọ sí ogun ajínigbé eléyìí tó ń yọ àwọn lẹ́nu. Hmm. wọ́n ní ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú ọ̀la tó ń gbé ilẹ̀ òkèèrè ló ti ń kọ lẹ́tà sí ìlú wọn táwọn sì tún retí pé àwọn ò ní wá ìlú náà mọ́ wọ́n ní wọ́n ti ń kọ lẹ́tà sínú ìlú o wípé àwọn ò ní lè wá gbé ibẹ̀ mọ́ wọ́n lé oníkálukú kúrò nínú ìlú ẹ̀kọ́ nìyẹn ó dojú ẹ̀ báyìí àbí ẹ ti bá wa gbọ́ bẹ̀ dáadáa wọ́n ní ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú ọ̀la tó ń gbé ilẹ̀ òkèèrè ilẹ̀ òkèèrè bóyá àwọn tí wọ́n ń jáde tí wọ́n ti lọ àbúrọ́ọ̀dù ìbátẹ̀jẹ́ bóyá wọ́n lọ stéètì ibòmíì wọ́n ti lọ ṣe àtìpó síbòmíì wọ́n ti ń kọ lẹ́tà sílé pé ẹ wá o ẹ̀yin tẹ ṣáà ń gbébẹ̀ yẹn dibẹ̀ mú o àwọn ò lè wá padà wá gbébẹ̀ mọ́. wọ́n ní ni wọ́n ti ń kọ lẹ́tà wá sí ìlú wọn táwọn míì sì tún lérí pé àwọn ò ní wá ìlú náà mọ́ nítorí ìjínigbé tí ojoojúmọ́ àti àwọn ìwà eléyìí tí àwọn ajínigbé pẹ̀lú ìwà jàǹbá jíjí ènìyàn gbé eléyìí tó ń wọ́pọ̀ lójoojúmọ́ nílùú ìlú náà. nígbà tí a kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí ó sọ fún wa wípé òun yóò kàn sí wọn àti wípé àwọn yóò wá gbogbo àwọn ajínigbé náà wá àwọn yóò wá wọn kàn láti lè rí wípé ọwọ́ bà wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní àwọn máa wá wọn kàn o wọ́n ní ẹ̀yin ará ìlú ọ̀la wọ́n ní kẹ́ fọkàn balẹ̀ o ṣẹ́bọ̀ wípé látòkè wá ní fẹ́dúrà wọ́n ní ẹ lọ fọkàn balẹ̀ ẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní kí wọ́n lọ fọkàn balẹ̀ wípé <laughs> àwọn yóò wá wọn kàn dé play o ẹ má jẹ́ kí gbogbo akátúyà kátúyà sí ìgboro ká gbára wa ẹ bá lọ retí pé agbẹnusọ ọlọ́pàá kan sọ wípé ó ní kẹ́ fọkàn balẹ̀ àwọn á wá wọn kàn wọ́n á ya wọnú igbó bíi ìtànà ṣé ẹ mọyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ìlú yẹn wọ́n ti pa ọba o ṣé wọ́n pé wọ́n pa ọba wọ́n pa ọba kan ní Kwara ńgbà yẹn wọ́n pa méjì lẹ́kìtì láàrin ọjọ́ márùn-ún síra wọn láti ìgbà yẹn kí ni iléeṣẹ́ ọlọ́pàá kí ni wọ́n ṣe àwọn ológun tí wọ́n kó lọ sékìtì ńgbà tí wọ́n pa ọba yẹn kí nìkan tí wọ́n ṣe ṣé àtìgbà yẹn wọn ò jíyàn gbé mọ́ lẹ́kìtì òun la fi ń sọ fún wípé ibi tọ́rọ̀ dé dúró yìí àwa la máa gbára wa ayé yẹn rà báwọn ní like yesterday <laughs> wọ́n ní kí wọ́n lọ fọkàn balẹ̀ ṣé mo wípé bàbá wọn tó wà lókè náà ẹ lọ fọkàn balẹ̀ náà ni wọn ò ní ẹ slọ́ngà wọn nìyẹn àwọn agbadorians slọ́ngà wọn nìyẹn ẹ lọ fọkàn balẹ̀ tí wọ́n fi pa gbogbo ará ìlú tán ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ tí wọ́n fi gbẹ̀mí tó lẹ́nu àwọn ènìyàn ọjọ́ wo gan ni wọ́n fẹ́ fọkàn balẹ̀ lọ́jà yorùbá bọ̀ wọ́n ní ìrètí wípé máa ń ṣọkàn láàárẹ̀ ọjọ́ wo làwọn ará ìlú fẹ́ fọkàn balẹ̀ lọ́jà wọ́n ti mọ̀ wípé àwọn ò lè ṣe nǹkan kan wọ́n kàn tàn ará ìlú ni wọ́n mọ bíbi táwọn jòkó sí yẹn wọ́n mọ bó ṣe rí kí lóde tí wọn ò fi lọ sí UN àjọ àpapọ̀ lágbàáyé kílódé tí ààrẹ Tinubu ò fi lọ kílódé tí wọn ò fi lọ tí wọ́n fi rán ṣèǹtìmọ̀ ṣèǹtìmọ̀ débẹ̀ ó ní <laughs> ó ní kí wọ́n wá bó ṣe fẹ́ gbèjà àwọn Palestine ẹ àwọn Palestine àwọn Gaza ìyẹn ló ìyẹn nìkan tó kọ lómi inú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n jíyàn gbé kò kan Kasim Shettima wọ́n ń pààyàn ní Nàìjíríà kò kan ó lọ sájúrú UN yẹn ó lọ ń sọ fún wọn wípé àwọn Gaza o ó ní they deserve their independent so yorùbá àwa ò deserve independent títí wá bí ṣé rí kan tá à ń sọ wọ́n gbé tiwọn wọ́n fà sọ́wọ́ báyìí wọ́n wá gbé tẹlẹ lẹ́nu wọ́n rù sórí wọ́n ń pa àwọn èèyàn ní ìlú tẹ ìjà adarí lórí ẹ ò lè rí nǹkan ẹyọ kan ẹ lọ gbogbo statement gbogbo speech eléyìí ti vice president ṣèǹtìmọ̀ ìṣèǹtìmọ̀ tó lọ kà ní UN ẹ ò lè gbọ́ ọ̀rọ̀ insecurity lẹ́nu ẹ̀ nígbà tó mọ̀ wípé àwọn gọgọgọgọgọ ni agbátẹrù ẹ̀ ṣebí fọ́nrán yẹn wà ń ta níbi tí Shettima ti gbowó tó lọ ká wọn mọ́ all completed building kí wọ́n tó dìbò tó bá jẹ́ pé ìlú tó da ni kì í ṣe irú ẹni yẹn ni wọ́n á ní wọ́n ti wá yàn gẹ́gẹ́ bí igbákejì igbákejì lẹ́ni tí wọ́n rí fídíò ẹ̀ kí ni àjọṣepọ̀ tó wà láàárín òun àtàwọn tó lọ gbé owó fún nínú igbó ibi tẹ́ ti máa mọ̀ wípé ìlú yẹn ò lè da nìyẹn ẹ̀ ń contest wọn ò tẹ̀ tí ìdìbò ń gbà yẹn o ṣùgbọ́n fọ́nrán yẹn ti link out wípé ah ṣèǹtìmọ̀ rèé nínú igbó níbi tó ti gbé owó lọ fún àwọn agbésùmọ̀mí síbẹ̀síbẹ̀ náà wọ́n ná wọn gan mú báyìí wọ́n ní òun ní igbákejì ṣe mọ̀ wípé nàìjíríà dey <laughs> play ni ṣe bá pọ́pọ́ ó ti lọ ẹ̀yin wọ́n nàìjíríà tẹ́ ẹ̀ ń sọ wípé àní á máa fàdúrà ràn lọ́wọ́ ẹ̀yẹ <laughs> máa tọra yín o àdúrà tẹ́ fi máa ran nàìjíríà lọ́wọ́ ẹ yá fi máa ran ilẹ̀ yorùbá lọ́wọ́ gbogbo àdúrà tẹ́ ti gbà bàbá adébóyè ni o oyèdèpọ ni o gbogbo àdúrà tó ti gbà fún nàìjíríà tó wáyé pé ilẹ̀ yorùbá ni wọ́n kàn bá àtàdúrà lé lórí ni ilẹ̀ yorùbá ti dájú eléyìí lọ torí pé nàìjíríà lórí irọ́ ni lórí ẹ̀tàn ẹ̀tàn jẹ ti pọ̀ jù corruption ẹ wo màtáwálé náà báyìí ẹni tó wà ń bẹ́ẹ̀ tí present governor yìí sọ wípé ní ìgbà tó jẹ́ gómìnà inú ilé ẹ̀ ni àwọn bandit ti ń ṣe ìpàdé ó gba àwọn bandit sínú governor's house ẹ wá ní kí wọ́n tako insecurity àwọn fúnra wọn ló ní wọ́n is a business wọ́n fi ṣe òwò ni àwọn ló ní wọ́n ẹ wá sọ fún wa báwo ni wọ́n ṣe fẹ́ wá sọ wípé àwọn fẹ́ mú wọn balẹ̀ o àyà kò wọ́n wọ́n ṣe fídíò bó ṣe wù wọ́n ẹ lọ sórí títọ́ọ̀kì bọ́n ṣe ń ṣòwò rèé ní àwọn tí wọ́n jí èèyàn gbé ṣùgbọ́n tó bá yẹ pé ẹnìkan ló ṣe kinní kan nínú nàìjíríà wọ́n máa gbọ́ wípé wọ́n á tíráàkì ẹ̀ ẹ wo nǹkan tí wọ́n ẹ wo nǹkan tó ṣe fún fún rúùtù báyìí wọ́n ti fún ọmọ yẹn ní mẹ́sẹ̀gì báyìí wípé our days are ọmọ tó jẹ́ military tó jẹ́ pé nípa ìwà ìwà ìbá tó fẹ́ fi pa bá a lò pọ̀ lọ́mọ yẹn tó sọ pé òun kọ ìwé fiṣẹ́ sílẹ̀ pé òun ò ṣiṣẹ́ ọmọ ogun Nàìjíríà mọ́ ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí ń fún ní mẹ́sẹ̀gì wọ́n ti ń tíráàkì sim card ẹ̀ kí ló yẹ pé ọ̀nà tí wọ́n ń gbà ń tíráàkì rúùtù àwọn ló ṣẹ́ o àwọn ló ti fẹ́ mú balẹ̀ wọn ò ṣe lo the same ọ̀nà yẹn kí wọ́n fi track àwọn agbésùmọ̀mí ṣe rí pé dey play ni ẹ mọ̀ wípé Nàìjíríà ó ti lọ òun la fi ń sọ nígbà tí wọ́n fẹ́ dìbò ẹ má dìbò ẹ má yọra yín lẹ́nu àwọn eléyìí wọn ò ní kankan kí tí wọ́n fẹ́ wọ́n fà yín ṣebí wọ́n sọ fún yín bí Rẹ̀mí Tinubu sọ fún yín wípé fámílì àwọn ti lówó àbí ìgbà tí Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà tóun náà kán tóun náà gbé àpótí ìdìbò wọ́n ní gbogbo fámílì wọn ló lówó kò sí kò tó yẹ fowó Ọ̀ṣun ṣe how market kí ni wọ́n ti wá ṣe báyìí kí ni wọ́n ti ṣe irọ́ ni wọ́n ń pa kò sẹ́nìkan ni wọ́n tó débẹ̀ tó kówó jẹ àpò ara wọn ni wọ́n ń jà fún ẹ wá wò ó subsidy remover subsidy remover wọ́n ti ti ṣí ọ̀la báyìí <laughs> ni wọ́n ní ọ̀la ní october first wọ́n tó bá ti di october first o àwọn ò ní fi dọ́là ra epo nílé ìfọ̀ epo dangote mọ́ ẹ jẹ́ ká máa wò ó bí alátẹnu ọ̀la lọ bí epo á wálẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń fọ epo nínú ibẹ̀ o ǹjẹ́ kò yẹ kí epo ti wálẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀tì fi mọ̀ wípé àwọn kinní wọ̀nyí sẹ̀ àwọn ánímà iná gbádá Fẹlá ti kọ́ ánímà iná gbádá ẹ wá wo àtọ́dún yẹn lọ́hùn ṣé wọ́n ti wá ṣéǹjì pẹ̀lẹ́ fi mọ̀ wípé Nàìjíríà <laughs> àfi tí wọ́n bá pín ìlú yẹn divide the country now to save life ni kí wọ́n pín kólúkálukú máa lọ láyọ̀ àti àlàáfíà àwọn tó sì jẹ́ ti tiwa nílẹ̀ Yorùbá àwọn ni ọ̀dádá àwọn ni jẹgúdújẹrá àwọn gọ́vnọ̀sì wa àwọn sínétọ̀ wa àwọn rẹ́ẹ̀pù wa àwọn ní ìkà torí àwọn Fúlàní àìmọye ara àwọn àgbààgbà wọn tí wọ́n ti ṣe tán tí wọ́n ti sọ̀rọ̀ wípé o ẹ má waste time àwọn èèyàn mọ́ ẹ pín let everybody go on their own separate way ẹ wàá mọ̀ wípé àwọn gómìnà wa àwọn gómìnà wa àwọn gọgọgọ ní ìkà àwọn ni wọ́n ń tà wá àwọn ni wọ́n fìyà ń jẹ wá tí kì bá ṣe pé àwọn ló fìyà ń jẹ wá ni ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Borno state ẹ ka iye owó tí wọ́n ti kó lọ ibẹ̀ yẹn owó tí fámìlì Tinubu nìkan yàtọ̀ sí Dangote tó fún wọn lówó yàtọ̀ sí UN yàtọ̀ sí àwọn gómìnà sínétọ̀ tó fún wọn lówó kìkì fámìlì Tinubu owó tí wọ́n ti gbé kalẹ̀ ó ti tó ń tú gbogbo ilẹ̀ Yorùbá ṣe ẹ dẹ̀ sọ wípé wọ́n ní owó tiwọn náà tẹ́lẹ̀ kírẹ́tẹ́ pé owó tiwọn tí wọ́n ní tẹ́lẹ̀ yẹn wọ́n ṣe fi tú ilẹ̀ Yorùbá ṣe ó ṣe jẹ́ ọ̀dọ̀ àwọn Fúlàní ni wọ́n roko sí torí kí wọ́n má bàa yẹ àga mọ́ wọn nídìí àsìkò ti tó láti jẹ́ kí everybody wa ká ronú ara wa wípé nàìjíríà kò lè wọ́ọ̀kì mọ́ ẹ má gba àǹkárá lọ́wọ́ wọn ẹ má gba ìrẹsì ìrẹsì tẹ́ ń gbà lọ́wọ́ ẹ wọ́n ti ń ṣe nǹkan sí i àwọn kan ẹ̀ náà fi ń brain wash orí yín àwọn ìrẹsì tí wọ́n ń pín fún yín tẹ́ bá ti jẹ́ báyẹn nǹkan tó bá ń ṣe báyìí ẹ máa ẹ máa wò bí dundun united ni ẹ má gba ìrẹsì lọ́wọ́ wọn mọ́ ìrẹsì tí wọ́n ń kó wọlé yẹn wọ́n ti lọ rẹ́ wọ́n ti lọ rẹ́ gmo rice ni o pẹ̀pẹ̀ ọgbà ará ìlú ni o à ń tayín lólobó báyìí àtijọ́ ọ̀dà ti ń sọ fún wa wípé ẹ má gba ìrẹsì jẹ lọ́wọ́ wọn mọ́ ìrẹsì ọ̀ràn tí wọ́n ń bá kiri ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn jagun ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n wọ́n ní yorùbá nation warriors ni wọ́n o wọ́n ti mú wọn balẹ̀ báyìí nípínlẹ̀ kwara lẹ́ni o wọ́n ti lọ sí ilé ìjọsìn wọ́n lọ sí ilé pásítọ̀ wọ́n ti jí èèyàn méjì àti àlùfáà ìjọ gbé lọ ní dìsẹ́mì ìpínlẹ̀ kwara yẹn náà ṣẹ́rí kan tá à ń sọ wọ́n ti wá kọ lẹ́tà sílẹ̀ níbi tí àyè gbà wọ́n wọ́n ní ọ̀la Elédùmarè ṣàánú fún wa báyìí wọ́n ní ọ̀la lọ́jọ́ kìíní tí wọ́n ṣe ayẹyẹ sixty four sixty four years old ṣé old man ni àbí kí ni ká pè é Nigeria is now sixty four years o in in kíni in bay torí àrùn kíni kíni kíni kíni kan tó ṣe sixty four yẹn kí lẹ lè rí tọ́ka sí wípé àǹfààní kan rèé o Nàìjíríà ti pé sixty four o kí ni wọ́n ṣe wọ́n túbọ̀ padà sẹ́yìn ni àwọn orílẹ̀-èdè tó ẹ pé lẹ́yìn ìgbà táwọn gba òmìnira ni wọ́n gba òmìnira wọ́n ti ń ṣe rere nínú ayé wọ́n ti jẹ lọ technology lẹ fẹ́ wò ni ṣé inú ìlú ṣé iná lẹ fẹ́ wò ni ṣé infrastructure tó wà níwọ̀n lẹ fẹ́ wò ni ẹ lọ Ghana ẹ̀yìn ìgbà tí wọ́n ṣe Ghana must go Ghana must go tí wọ́n lé wọn kúrò ní Nàìjíríà tí wọ́n gba ìlú wọn lọ ẹ padà lọ sí Ghana ibẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà gan sá lọ bẹ́ẹ̀ tó lọ ṣe àtìpó síbẹ̀ tó bójú mu àwọn Ghana bàtà ni wọ́n rán tẹ́lẹ̀ ẹ lọ wọ́n lẹ́kọ̀ọ́ nígbà yẹn wọ́n àwọn ní shoemaker tí wọ́n ń rán bàtà tí wọ́n ń ṣe aláàrù tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n lè ní ilẹ̀ tó mọ́ ń kọ́ ṣé nàìjíríà lè stáǹdì lẹ́gbẹ̀ẹ́ ghana mọ́ ṣé ní owó la fẹ́ sọ tàbí ẹkọ́nọ́mì tàbí infrastructure inú ìlú bẹ̀nẹ̀ náà ń kọ́ ẹ wo bẹ̀nẹ̀ republic iná wà ń bẹ̀ twenty four seven ni ṣùgbọ́n nàìjíríà <laughs> giant of africa o giant of africa o by foot giant of africa lórí irọ́ giant of ants àwọn èèyàn yẹn tí wọ́n pariwo jáde ní ní Mali ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́ lórí Facebook ẹ lọ wo mo ti mo ti mo ti drop ètò yẹn kò tí ì jù kan bí wákàtí kan sẹ́yìn ẹ lọ wò níbẹ̀ wọ́n pariwo jáde báyìí ni pé kán gba àwọn ní Mali wọ́n ń kó àwọn ọmọ àwọn Yorùbá náà ló pọ̀ jù bẹ́ẹ̀ wọ́n kó wọn sínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe ráyé ṣe rójú ayé wa lóde ṣe rójú ayé lóde àwọn rèé wọ́n nínú tọ́ílẹ̀tì làwọn ń sùn ní Mali ẹ̀yin tẹ́ ẹ wà lórí YouTube ẹ ti rí ètò yẹn ó wà lórí YouTube ó wà lórí Facebook wa nínú tọ́ílẹ̀tì ẹlòmíín náà ti lò five years two years níbẹ̀ ní Mali nìyẹn o <laughs> ọmọ Nàìjíríà nínú prison ní Mali àwọn tó lọ ń gun orí omi àwọn tó fẹ́ lọ sọdá sí European country ọ̀pọ̀ àwọn míì náà ni bàálù wọn ẹ ní ọkọ̀ ojú omi wọn ló ti rì sómi àwọn tí wọ́n bá wá mú ní gbogbo àwọn tí wọ́n lọ ń gbà gorí omi yẹn inú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n kó wọn sí bàbá wa ẹ káàbọ̀ sórí ètò wa níta fi ń sọ fún wa ni pé àsìkò ti tó láti jí lójú oorun wa gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ẹ jẹ́ ká jí lójú oorun wa àwọn àgbààgbà tẹ́ ẹ̀ ń wò wọn yìí wọn ò rí ti mẹ̀kúnnù rò wọn ò rí tọmọ Yorùbá rò àpò ara wọn ni wọ́n ń jà fún ẹ bá wa pín ètò yìí o kókó gbogbo àwọn èèyàn wa lára o wọ́n ti pa jagun o wọ́n ti pa jagun ní ìpínlẹ̀ Kwara o wọ́n sì ti kọ ìwé sílẹ̀ wípé àwọn ń bọ̀ wọ́n ní àwọn ń bọ̀ ní ọ̀la Elédùmarè máa ṣàánú fún wa báyìí o Ọlọ́run máa fi ààbò rẹ̀ bò wá àmà dààmú o. Hmm. ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ ní orí ìkànnì wa yìí náà ni lórí Facebook àṣàtìṣe ilẹ̀ yorùbá lórí YouTube àṣàkẹ́ TV show elédìmọ̀rẹ̀ àṣàánú fún wa a ò ní dààmú o ó dìgbà kan náà kápàdé láyọ̀ ìpàdé wa bí oyin ire o ire gàǹgà oòdùà gbè wá o láṣẹ ìdùmọ̀rẹ̀.